di ara tọ́ba dániwáyé pé kọlẹ̀ sáyé akọ́rẹ́dé mr yédùn àgbá ìjọpọ̀ sẹ́ ìwádìí èyí tó pè ní ẹ̀wá wo ló gbé dé. wáwo tv àrà olódùmarè. tó ti wà ní líìgì nínú bẹ́ẹ̀ náà ló bẹ ní ìta gbangba ní ìdíje gbangba ó ti wà ní líìgì bẹ́ẹ̀ náà yìí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀rù pé kò sí bí ó ti wà bí náà bẹ́ẹ̀ náà ló bẹ lọ́dọ̀ ọjọ́ di atọ́ kárí ayé atọ́nùgà. ẹ ṣeun ó ti ní olóyè máa ń gbà tàbí nìyẹn àwọn míì àwọn òwe bí náà wà bẹ́ẹ̀ bí àpẹẹrẹ wọ́n ní àwọn tá a máa ń sọ̀rọ̀ wọ́n ní kí lórí lọ́bẹ̀ wọ́n bá ní ìdásí ìdáwọ́ ohun tó ṣẹlẹ̀ ni pé àròbájọ lọ̀rọ̀ garu ọwọ́ tí yorùbá wí ni pé kí lórí lọ́bẹ̀ tó fi wa irú sọ́wọ́ àwọn àgbà ní tó ṣẹlẹ̀ ni pé dọ́kan ìgbà tí wọ́n máa ṣe ìfàlọ́mọ irú ni wọ́n máa fi ṣe ọbẹ̀. wọ́n wá ká mọ́bi lójú ṣe báyìí kó ti kọ́ bọ ọbẹ̀ olóko yẹn nígbà tí ó kó jáde lójú nígbà wá ká mọ́bi wá bí pé ìlórí lọ́bẹ̀ kò wà lọ́wọ́ ṣùgbọ́n àwọn èèyàn wa tó máa ṣe wá ní pé tàkà máa ìpìlẹ̀ nǹkan àwọn wà máa wá àrùbájọ́ kan lábàá máa sọ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ pé. jù lọ́jà àgbòkù tí wọ́n fi máa ń gbé àwọn èèyàn tí wọ́n máa ń yìn fún aláàfin ọ̀dẹ̀ wá ṣòwò ló wá ṣe òfin pé wọn ò gbọ́dọ̀ ta ẹ̀tù lọ́jà àgbòkù mọ́. ìtàn kan náà ló bí obìnrin kan ní ẹni ṣe bí tí orí rẹ̀ ti yí. ní wà ládùúgbò yẹn bọ́ bá lọ ní ọmọ abẹ́rí pé ọlọ́pàá bẹ́rí wọn wà á máa gbọ́ tí títà òde ilé tó ṣe báyìí náà ní títà gẹ̀ẹ́sì ní a fi wá sọ pé ìyá kan kú ṣùgbọ́n ìṣòro tá a ní ni pé ọ̀pọ̀lọpọ̀ tí a bá ti gbọ́ wọn bá máa sọ pé bẹ́ẹ̀ ni ìyá kan kú ni kì í ṣe ìyá kan kú. àtẹwọ́ àrẹ dà dáadáa dáadáa àwọn náà ń bá wọn kan náà tó wà ládùúgbò náà arimọ àtàmà arimọ bẹ́ẹ̀ arimọ lọ́tà gbọ́dọ̀ bẹ́ẹ̀ wèrè ní ọmọ orúkọ jáde ẹ ń lọ òjì ẹ ń lọ bọ́sọ̀ wèrè yẹn wà bí sọ́ọ̀sì arimọ tọ́ba ti á rí ajá lórí ewúrẹ́ lórí ọ̀bọ yọ̀ọ̀mọ̀ yóò rí yóò rí kéke sọ́nà àbẹ̀lẹ̀bẹ̀kà ọ̀dọ́dọ́ wèrè tí ń re ọmọ ààrẹ ọmọ tí máa bù ààrẹ ọmọ káwá tọ́jú. àtàwọn bá ju adúlábílà olùkọ́ dábìlì náà láwọn fẹ́ ṣàfikún bẹ́ẹ̀. ọpọlọ kí ẹnì kan mọ fún wa. ẹ pé a ń pé àárọ̀ lọ́jọ́ ẹ̀mọ́ni àti onílẹ̀ bẹ̀ bàbá mọ̀ ọ́ àwọn ẹgbẹ́ abẹ́fẹ́ pè ní ọlọ́jọ́ ọlọ́jọ́ àárọ̀ ọlọ́jọ́ ẹ má sọ ní ẹ lọ́wọ́ wọ́n máa ń mu ẹmu ni nínú ìwádìí tí mo ṣe pé àárọ̀ ọlọ́jọ́ ẹmu ni wọ́n fi mu nílẹ̀ ó dàbí ansa àkọ́kọ́ máa rẹ̀ máa rẹ̀ mí èdè ìfẹ́ máa rẹ̀ mí ọmọ wù mí tẹ́lẹ̀ ní lẹ́yìn náà a tún ní ìrèké oníbùdó rárá o ìrèké kò ní bùdó kò sì tí ò ti lé ẹ̀jẹ̀ àbí òkú pa náà. bí àwọn bàbá ọgbà ẹ̀jẹ̀ bàbá kábà ọgbà ẹ̀jẹ̀ àgbà ẹnì karùn-ún. was caught in the crossfire. Was caught in the crossfire. wá wo tv àrà olódùmarè tẹ́ ẹ lè wò tán.